hello welcome to my channel ṣé dáadáa ni mo bá yín ṣàlàáfíà lẹ́wà ṣé gbogbo àwọn ọmọ wà dáadáa ṣáwọn àbúrò wa wà dáadáa ṣáwọn ẹ̀gbọ́n wa wà dáadáa ẹ̀pẹ̀lẹ́ ẹ kú ojú ọjọ́ ṣojú ọjọ́ yín dá ń bẹ̀ yẹn bú tiwa náà ṣe dá ń bí ojú ọjọ́ rere la máa máa rí o ẹ lẹ́nìí mo fẹ́ bẹ̀rẹ̀ àwọn síríìzì òwe tútù àwọn òwe Yorùbá ká máa ṣàlàyé wọn díẹ̀díẹ̀, ká máa ṣàkàwé wọn náà díẹ̀díẹ̀, ká máa apply wọn sí ayé wa bó ṣe wúlò fún wa. The pros and the cons of Yoruba proverbs. So that's the series. And one of the first ones that I would like to talk about today is Báminọ́mọ mi kò dénú ọlọ́mọ. That is a Yoruba adage and it's very popular and widely used because Bámilọ́mọ mi kò dénú ọlọ́mọ means no mother would want to, to help her to discipline her child. Even though she may say you can discipline him, or if he does something wrong, you can always punish him, it doesn't really go deep inside her. She's not really saying it from the depth of her heart. That is what that headache means. So, kí ni ìtumọ̀ òwe yìí sí wa? Bámi lọ́mọ mi kò dénú ọlọ́mọ gbogbo wa la mọ nǹkan tójú abiyamọ rí tó bá bímọ gbogbo wa la mọ bá ṣe ń bímọ gbogbo wa la mọ ipò lóyún ipò irú oyún kiri ipò bíbí ọmọ ẹni téèyàn bá wá bímọ ọ̀hún tán tọmọ bá wá ń dàgbà lọ tó ń dàgbà lọ tó wá fẹ́ máa yọ̀ díẹ̀díẹ̀ nítorí ọwọ́ kíkẹ́ fẹ́ pọ̀ ń bí àbí pé kò tiẹ̀ sí ni kọ́mọ kékeré má ṣèwà ọmọ kékeré kọ́mọ kékeré má hùwà ọmọ kékeré kọ́mọ kékeré má fẹ́ yọ̀ gbọ̀rọ̀ hmm, wọ́n ní ayọ̀ gbọ̀rọ̀ òun ló kán kinní kan nítan bẹ́ẹ̀ ni fún ìdí èyí lásìkò sásìkò nígbà tí ọmọ bá ń dàgbà ọmọ gbọ́dọ̀ ní olùbáwí ṣùgbọ́n ṣé inú ìyá ọlọ́mọ máa ń dùn sí ẹ jẹ́ ká jọ gbé e wò lákọ̀ọ́kọ́ kò sábíyámọ tó fẹ́ gbọ́ wípé ọmọ òun kàn jáde lọ àbí bóyá ó tiẹ̀ wà ní ọ̀dọ̀ àwọn ẹnìkan ẹnìkan wá déédéé mú ó wá sọ di ìlú bàrà ó wá bẹ̀rẹ̀ sí ìlú pàpàpàpà ó gba lójú ó gba nímú kò sábìyamọ tó lè gbàrú ẹ̀ kò sí irú bá a ṣe fẹ́ sọ kò dáa náà ni ṣùgbọ́n àwọn ọmọ kan wà tó ṣe wípé ìpátá ni wọ́n ìjàngbọ̀n ni wọ́n ẹlòmíì gan ò ní mọ̀gbà tó máa nà wọ́n nítorí pé bóyá ó ṣe le tó ṣùgbọ́n yorùbá wa máa ń sọ láti fi mú àwọn èèyàn láti ṣí wọn létí wípé bá mi nọmọ mi kò dénú ọlọ́mọ o fún ìdí èyí ẹ rọra na ọmọ ọlọ́mọ ẹ má jẹ́ kó rọ̀ yín lọ́rùn láti máa gbá ọmọ ọlọ́mọ ẹ má jẹ́ kó kò bá jẹ́ pé ìyá ẹ̀ ó súnmọ́ yín o àbí ìyá ẹ̀ kò súnmọ́ yín ẹ má jẹ́ kó di pé ẹ ẹ kàn mu kí ni màá nà ẹ́ pa pa pa pa kò dénú ọlọ́mọ o nítorí wípé ọlọ́mọ ló lọ́mọ ẹ̀ ẹ Yorùbá gbàgbọ́ wípé ojú kan ló ń bímọ ìgbà ojú ló ń wò láyé àtijọ́ o ṣùgbọ́n láyé ìsìn àwọn èèyàn ò fẹ́ kán bá wọn tọ́jú ọmọ mọ́ wọn fẹ́ káwọn wọn bá wọn discipline ọmọ ìyẹn gan ló máa ń fàjà hmm. ẹ jọ̀ọ́ ṣé eléyìí wá dáa ni àbí kò dáa ẹ jẹ́ ká jọ gbé wò tá a bá ló dáa òótọ́ ni ọmọ mi nídìí discipline ó yẹ kán tètè mójútó láti kékeré kán tètè fi ọwọ́ líle mú un kó má bàa wá bí ya nǹkan mọ́ ìyá ẹ̀ lọ́wọ́ tàbí kó má wá ya nǹkan sí gbogbo àdúgbò lọ́rùn ṣùgbọ́n ní òdì kejì nígbà tó ọmọ kékeré bá jáde tí ìyá alágbájá mu tó nà tí ìyá tàmẹ̀dù mu tó nà tẹ́lẹ̀ náà rí tó nà á àṣejù ni ò dáa ìwọ̀ntúnwọ̀nsì ní nǹkan òun la ṣe ń sọ fún wa wípé ká má sọ wípé ọlọ́mọ ti ní ẹ máa nà án o kò dénú ẹ̀ o kò lè fẹ́ kẹ́ ẹ nà ọmọ ńlùkulù o ẹ rọra nà ọmọ ọlọ́mọ tẹ́ ẹ bá tiẹ̀ fẹ́ bọ́mọ ọlọ́mọ wí ìwọ̀ntúnwọ̀nsì ni ẹ má jẹ́ kó do ní lúlù ẹ má jẹ́ kó do ní ìgbájú ìgbámú ìwọ̀nba ẹ sọ wọn bá tẹ́ ẹ bá fẹ́ sọ kẹ̀dẹ̀ rọra fọmọ ìlẹ̀ kó máa bá tiẹ̀ lọ lẹ́yìn ìyẹn kò ní síjà mọ́ kò ní síta ṣùgbọ́n kẹ́ wá wọ́ kẹ́ wá lọ etí ẹ̀ àbí kẹ́ fún lábàrá lọ́nà méjì pàápàá inú ìyá ẹ̀ ò ní dùn sí o ẹ wá fi ọ̀rọ̀ yìí ẹ fi rọra yín wò tó bá ṣẹ̀yìn náà nà ṣọmọ yín bẹ́ẹ̀ ṣé inú yín máa dùn sí kò jẹ́ bó ti jẹ́ lẹ́yìn bá mi nà ọmọ mi kò dénú ọlọ́mọ o nítorí èdè èyí ẹ rọra nà ọmọ ọlọ́mọ a mọ̀ wípé ẹ fẹ́ tọ́jú ẹ̀ náà ni ẹ dẹ̀ fẹ́ kọjọ́ wájú ẹ̀ dáa ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹnu sọ tí ò bá gbọ́ ẹ̀ fi í lẹ̀ àwọn òbí ẹ̀ wọ́n á tọ́jú ẹ̀ tó bá dẹ̀ díjọ́ iwájú ọlọ́run lè fi yé ṣùgbọ́n ẹ má máa kópa ti ẹbọ ọmọ ọlọ́mọ o ìwọ̀ntúnwọ̀nsì ní gbogbo nǹkan. Thank you for watching my program. I hope you have any comments. If you have any comments or contribution, please give it to me. You can just uh, comment down below at the comment section and subscribe for more channels. Thank you.